ọjọ́ kejì oṣù kejì oṣù thirty five ní lord macaulay tó wà ní ilé asòfin nílẹ̀ gẹ̀ẹ́sì ní parliament wọn olóhùn ti ìrìnàjò wá sí gbogbo ìlú ilẹ̀ áfíríkà pàápàá nàìjíríà ó ní tó ìlú pẹ̀lú pé sí gbogbo tó wọ́n ní gbogbo ilẹ̀ Yorùbá ní òkúta wọn lẹ́kùn ní wọn ní ipa àtúnyẹ àmì ìgbà wọn olóòwò yìí ẹni tí ń tọrọ bára kankan olóòwò sì ní tí wọ́n ló ń balẹ̀ ó ní ọlọ́pàá ó kọjá rẹ̀ lẹ̀ yóò sì pa òkú sí tí ó gbà tó pẹ̀lú. ọpọlọ wọn padà tó sọ pé gbogbo nǹkan pọ́jẹ́tì ló ta pé àsáwò ta ìbímọ ta lòdì ìbò àṣàkìbò ìjẹ́ wọn wọ́n ṣe wọn ló ta nígbà tí mo mú ọ lẹ́nu tí ẹ bá ti sọ àṣà rẹ̀ nù tó sì bẹ̀rẹ̀ mo ti di àmúṣe fún orílẹ̀-èdè náà nǹkan tó wọ́n ti fún àyẹ̀rẹ́ ìkọ́jọ́ wọn báyìí fún wọn ìjọba àgbọ̀tẹ́ fún àwọn ilé ìfowópamọ́ mọ́tò lágbára o olùwọ́ dálé fún wa nísìnyí àtúntò tẹ̀lé láàìmọ̀kan wá tó dé ká tẹ̀lé wọ́n nípa ní gbogbo ilé ẹ̀kọ́ wa láti gbàmọ́ni láti wá sí i kí bàbá èyí àkíyèsà. ló bá ti pé nínú òun àti táì àwọn kóòtù àwọn ṣòro nínú òun àwọn ṣọ́ọ̀ṣì àwọn bàtà àdúgbò ẹ̀ àwọn àdúgbò wọn mọ́ ọlọ́wọ́ ló wù wá àtàló wù wá. kábíyèsí kú àbáyé. bá a bá jẹ́ nàdánẹ́ẹ̀lì láàbá lé méjì mílíọ̀nù ní pátá lọ́wọ́ wa ni. Ṣàgbọ́dọ́dé gbogbo orúkọ tó ní ìgbésùn wa ilé àti wá Adéyẹmí gbogbo bẹ́ẹ̀ àgbọ̀nà láàbá lé mílíọ̀nù ojú á ti kọ́kọ́ dè wá lẹ́rú nìyẹn tá a bá ti gbà pé àṣà wò tá a bàbá wa yóò dá nìyẹn tá a bá ṣe ìrora ní panábúrà bí ìdúró panábúrà èdè tó ní tó ní ààbò ìdílé ìdè àṣàyàn ọ̀rọ̀ tó wà ìtajú ẹ̀sìn gbogbo ọmọ Yorùbá ní lókun àdúró mi àdúró mi àdúró. Bọ́lá lọ́dọ̀ àwọn Yorùbá mi tẹ̀lá kì í máa ń. Bọ́lá máa gbogbo wọn sì máa gbogbo òkè ìyáwọn náà ti di lókun yé wọn. Bọ́lá sì ti dé ìlú náà nípa ti dé ìjọba lẹ́ka náà. Bọ́lá gbogbo wọn tí èlò gbogbo ti ń lò yìí. Torí gbogbo ìlànà mẹ́tàlá.